وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون اعلموا أن أول زاد لكم لاستقبال شهركم المبارك هو الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره وعلى كل مسلم أن ينظر إلى أحواله الإيمانية فإن فقده فعليه أن يعيده ومن وجد إيمانه ناقصا ضعيفا فعليه أن يزيده كاملا قويا ومن نظر في النصوص الشرعية وجد أن الله ورسوله جعل الإيمان أولا جعل الإيمان أولا قبل الأمر بالصيام فقال عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام فحصر النداء على أهل الإيمان والتوحيد عند أمره بالصيام وجاء في حديث أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من صام رمضان إيمانا من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه وقال عليه الصلاة والسلام أيضا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال صلى الله عليه وسلم أيضا من قام ليلة القدر إيمانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أيها المسلمون استعدوا لتصحيح إيمانكم وابتعدوا عن كل ما يخل بتوحيدكم تفلحوا في دنياكم وأخراكم بارك الله لنا جميعا اللهم يسر علينا أمورنا وقو إيماننا إنك على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أتوقف الله بوا سبحانه وتعالى أتي الصلاة أتي السلام فوج سوى نبي و ẹni tí ọlọ́run ọba ti ti sábà bí oríire wa táyé àti ti alkiyama títí àdábọ̀wà Muhammad sallallahu alayhi wa lẹ́yìn eléyìn àti ọlọ́run ọba wá ṣọ́ra kúrò níbi aburú ẹ̀mí wa adẹ̀tún wá àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bákan náà àtúnsáré lọ́wọ́ bá pé kọ́ràn wá lọ́wọ́ níbi gbogbo àti àti wa tẹ̀sìn ní àtidáyé àbẹ̀lọ́wọ́ ọba kọ́lá wa kúrò níbi gbogbo àwọn aburú sí ọwọ́ ẹni tọ́lọ́wọ́ ọba ọ̀bálà bó ti wulẹ̀ kọ́ ọmọ rúpọ̀ ọgbọ́n tó fò lè là ọ́ ìyẹn láti kọ́rọ̀ wá ti ọgbẹ́ kọ́ ọ̀la wá níbi aburú sí ọwọ́ wa min sayi anfusina wa min a'malina subhanallah anabi wa sallallahu alaihi wa sallam wa tààlà wá níwájú àánú ọlọ́run a dìtàfà àánú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba tàànà wà dìtẹ́ ẹwọ́ dìtàfà tàànàbí ọlọ́run bí sọpé wà mí sẹ́yí àti àmàlìnà ajẹ́rìpá ní sin ẹlòmí a ò ní gbára tẹ́lòmí a ò ní sojú kòkòrò lọ́sẹ́dẹ̀ ẹlòmí ọlọ́run nìkan lálọ́nà kó gbogbo ẹ̀bá kò sórogún fọ́lọ́wọ́n ọba gbogbo nǹkan tí ń bẹ láyé lólórógún ṣùgbọ́n láwọn ọba olórógún àjẹ́rìí tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ni kìí sókùrọ̀ sallallahu alaihi wa sallam ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹjẹ́ ká lọ́wọ́ mọ̀ kí ọlọ́run ọba kìí fún wa nínú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a fún wa nìkú ká lékún níbẹ̀rẹ̀ ọlọ́run sọmárì ẹ̀ náà ni pé ẹ jẹ́ ká lékún níbẹ̀rù ọlọ́run nínú ìgbésí ayé wa àti ayé ti ẹ̀sìn wa náà ẹ ká lékún níbẹ̀rù ọlọ́run ẹni tí ò bá ò lè ọba lọ́dọ̀ hadith anabi ò lè wúlò fún ẹ fún wa ká wọ́n ma gbọ́ náà ní pé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run kò mọ̀ túmẹ̀ ó ká mọ̀ túmọ̀ tí wọ́n pè ní bẹ̀rù ọlọ́run gbogbo mọ́sì tọ́lọ́run ọba bá ní mọ́sì ká tó jìnà sí gbogbo mọ́sì tí ànábì wa wa tó bá ní ẹ̀ gbọ́dọ̀ sí òun tí pè ní wo mọ́tẹ̀ mọ́tẹ̀ tí ń bẹ rẹ wo mọ́tẹ̀ mọ́tẹ̀ tí lára ibi tó ti ń jẹ tó ti mú ẹni tó ọlọ́run onílẹ̀ tí ń béèrè pé sọ́lọ́run fara ti tí ọba ọdẹ̀ tí wọ́n bẹ̀lẹ̀ sàn ọlọ́run ká lékún ní ọlọ́run lásán ọba ń látàkọ́tù ní ànábì wa alayhi salatu wa salam tí wọ́n máa ń rí títí ọ̀rọ̀ yẹn púpọ̀ ẹ̀yin mùmínì ẹ̀yin mùsùlùmá ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká lọ máa pé bí èèyàn bá ń retí nǹkan kan tí nǹkan yẹn bá tóbi púpọ̀ ọdọ̀ ọ̀ràn àyàn tí èèyàn múra lẹ̀ bí èèyàn bá ń retí àlejò kan bálejò bá ti tóbi tó bẹ́ẹ̀ làti ìmúrasílẹ̀ rẹ̀ ọgbọ́dọ̀ wá nínú ètò ayé òye wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa fọrọ ni wá níbi ètò ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa àní múra lẹ́dẹ̀sìn àì múra lẹ́dẹ̀sìn akàmá kí ẹ̀sìn mọ́lẹ̀ gírí lẹ́sàn náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí á ọ̀sìn dáadáa àwọn sálà fún wọn lọ bí bá ti súnmọ́ báyìí láti ìgbà náà ni wọ́n ti máa mọ́ra tilẹ̀ Yorùbá kíkiri ẹni nìkan ní ń fún wa ń tí wọn ò ní abí mọ́ra alẹ̀ dé làmá mọ́ra alẹ̀ sáyé ló yé wa ẹ̀sìn ò yé wa tó mọ̀ ẹ̀jẹ̀ kẹsàn wọ́n yé wa dáadáa tí nǹkan bá ń gbogbo máa wa ó yẹ ká wa léèrè pé kí tí mo tún lè ní sí tí mo tún gbá sí kí lọ́lọ́ ní a ti kalẹ̀ fún ìdíkàlọ́ ọmọ pé ń níwájú níta ń tọ́jú orí ẹ̀sìn yìí ọlọ́njẹ́ ọba gbogbo wa ọ̀ káàsìrì wa mú ń bẹ̀ kọ́lọ̀ ọba bẹ́ẹ̀ fún wa torí pé orí ẹ̀sìn tí ń bọ̀ àyàn lórí ilẹ̀ ayé opportunity ńlá ni àyè má bá àwọn tó bá bá nù sàárè àwọn ní àmà báwọn lò sí ṣùgbọ́n ní tó bá bá lórí ilẹ̀ kọ́ máa pé á ah, ti ẹ̀ mà dá ọlọ́run wa ń gbé ọ opportunity ti ń bọ̀ lọ́ọ̀kan yìí mọ́jọ fún wa rú ọlọ́run ọba jẹ́ ká rí gbà jẹ́ ká jèrè tán pátápátá ń bẹ̀ ọlọ́run ọba kó dẹ̀ sí ní rọrùn fún wa àmì tó lẹ́nu wa lóòótọ́ sùmọ́sá múra bí kí ló yẹ ká múra kí ni tá ń retí náà òun náà ni oṣù alálùbáríkà tá a mọ̀ ṣáà rọmọdán òun náà ló sùn lẹ́nu mi ò tiẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ọkàn wò pé ọfà ìdí náà tí oṣù tọ́jọ́ sí pé ibẹ̀ làá tí jẹ̀jẹ̀ rin tó sì fi gbogbo Islam máa sì fi máa ni nínú gbogbo ẹ̀sìn Islam Ramadan gbogbo ẹ̀ tọ́jọ́ ká máa retí ni ká sì máa pe kí lọ́lọ́ káfí mọ́ra alẹ́ jù kí lọ́lọ́run pa wá láti rẹ̀ ẹni ọmọ ẹni mùsùlùmí ọkùnrin àti lóbìnrin àkọ́kọ́ ìmúrasílẹ̀ tó yẹ kọ́ wà lọ́dọ̀ ìmí àti ẹ láti pàdé oṣù Ramadan òun náà ni al-imanu billah nígbà bí ọ lè rí ní ìsìn bára àwẹ́kú sùkán àbókú sùkán àtijọ́ méjì àtijọ́ mẹ́ta ẹlòmíì ìlúbọ́ ni ọ máa sọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì oúnjẹ tí wọ́n sì ní ọmọ sọ̀rọ̀ rẹ̀ gbogbo kìràkìtà táǹtì lọ́pọ̀lọpọ̀ wá nípa ń tá jẹ lásán tí wọ́n ní oṣù Ramadan oṣù oúnjẹ oṣù tó ń jẹun oṣù ẹ̀sán oṣù láàdán ẹ̀wọ́n lọ mọ̀ pé àkọ́kọ́ ń tó yẹ káfí mọ́ra lẹ́dẹ̀ oṣù Ramadan fẹ́ni tó bá mẹ̀sìn ẹ̀lẹ́sìn tí sẹ̀sìn Islam yìí òun náà ni al-imanu billah wa malaikatihi wa kutubihi ورسله واليوم الآخر والقدر خيره وشره òun náà ni kámọ́ra alẹ́dọ́sù yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ọlọ́run àti ànábì rẹ̀ sallallahu alaihi wa sallam tí wọ́n kó sábẹ́ ìgbàgbọ́ al-iman táwọn yorùbá ń pè ní imani wọ́n á ṣàdúrà pé ọlọ́run má bà imani wa jẹ́ ìgbàgbọ́ wa àbọ́dọ̀ fi múra alẹ̀ dèṣò Ramadan kálẹ̀bà àrí Ramadan kálẹ̀bà rẹ̀ tàkóbẹ̀ ọwá dọ̀rọ̀ yà fún gbogbo mùsùlùmí kọ́ yára ẹ̀ wọ́n ọkàn rẹ̀ wo lọ́wà nínú ìgbàgbọ́ wo ìgbàgbọ́ wò gbogbo wa pátápátá la màgbà tí ìgbàgbọ́ gbogbo wa pátápátá náà la màgbà tí ẹlẹ́mì lè máa bèèrè pé wọn ọmọ rí ń ta àwọn láti gbọ́ tó ti bẹ̀rẹ̀ gbèsè ayé wọn ọmọ gbàtọ́ lọ sókè o wọn ọmọ gbàtọ́ lọ sílẹ̀ ajẹ́ sí pé ọ̀gbàgbọ̀ yẹ ẹ̀sìn rẹ̀ nìyẹn ọ̀nbẹ́nu wa bá ń gbà á sí ìgbàgbọ́ tó máa ń lòkè ọmọ ráìsì á ah, tí èsì dọ́là dọ́là láàmà pé ọ́n ráìsì ó ti lòkè ó tó ti lọlẹ̀ ah, ẹ̀ẹ́n price yẹn nǹkan mẹ́bà pẹ̀lú mi lérí ní ìsìn pé ní nǹkan bí oṣù tó lọ ìbílẹ̀ rọ ráìtì yọ́ máa sọ iye tó lé ní ìsìn fún àníbi àá ah, last man ah, ah, báyìí lára ẹ̀wà ńkọ́ last month, báyìí lára ata lásán yóò sọ fún àlùbọ́sà lásán yóò sọ different ń bẹ láàrin oṣù tó dà tó sì yóò sọ fún wa. agbágbọ̀ yé ayé a understand yé ayé àwa ń ṣe bí ẹ aláyìn màkàn nípa ìkìyàmọ̀ wa ẹ lọ́ọ́ mọ̀ pé ìgbàgbọ́ wa máa lókè a sì máa báwo ló ṣe mọ̀ kálukú náà mọ̀ lọ́dọ̀ rẹ̀ ìgbàkígbà tó bá ti ń dá ẹ̀ṣẹ̀ tẹ́mi rẹ̀ bí tí bá ti ń fa àmọ́ ẹ̀ṣẹ̀ lákòókò tí ń fa àmọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nù ìgbàgbọ́ rẹ̀ ti gẹ̀ ní ọlọ́ọ̀lẹ̀ nù ìgbàkígbà tó bá ti ní gbé ẹ̀mí rẹ̀ fa àmọ́ títí tọ́lọ́mù títí tí ò jẹ́jẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam títà ń fa àmọ́ ìgbàgbọ́ rẹ̀ lọ sókè wá yẹrẹ o ọmọ yẹ ẹsẹ̀ tó ti tẹ́sẹ̀ bọ̀ ọmọ yìí tó já lónìí láti kátó kí júmọ́ àyè ọmọ yìí tó tó tún plan pé ń bá ti jáde màtá sí láì rà ah, àátàn bọ́nú ẹ̀ lọ́mọ pé ìgbàgbọ́ rẹ̀ ń lọlẹ̀ rẹ̀ kí wá lálẹ́ fi pàdé Ramadan òun náà ni ká gbé ìgbàgbọ́ wa sókè tá a bá jẹ́ ń tọ́ máa ti ń ṣe o torí wípé ń bá gbogbo àṣẹ bá pa nínú kódà tó bá tán padà síbi súnà nẹ́bì sallallahu alaihi ọgbà ipi kọ́lọ́wọ́n ọba tó sọ̀rọ̀ àwẹ̀ ìgbàgbọ́ ní ọkọ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀fọ́ gbajúgbajà tí gbogbo wa mọ̀ ma sọ fún apẹ́ a máa gbà àwẹ̀ ìgbàgbọ́ ló fi bá wa sọ ya ayyuhal ladhina amanu ọ̀nà mo pè yín tí ó jẹ́ sí pé gbogbo gbàgbọ́ tá a nílò ló pe tara yín kutiba alaykumu siyam ẹgbàwẹ̀ ẹ̀rí kí wá ní ìgbàgbọ́ ẹlẹ́mí ọ̀sá máa gbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ orígun mẹ́fà lọ́gbẹ̀ tá a bá sọ̀rọ̀ gbàgbọ́ ń jẹ́ ẹ̀yà ayọ́ nàdínà àmàrùn mọ́rùn-ún pé mo jẹ́ mùsùlùmí mo ti ń kírun no ìyẹn an tu'mina billah ọgbà pé ọlọ́run náà ni ọlọ́run Allah náà ọ̀dẹ́ lómi lábẹ́ tu'minu billahi nǹkan bẹ lábẹ́ ìtọ́pọ̀ ṣùgbọ́n lérè pé ní sókè o náà ní kọ́ ọmọ lọ́nkà míì má má máa roko kó tó máa roko nǹkan lẹ́gbẹ̀ẹ́ kó tó máa bá kò sí ẹ̀yà máa fà á nù sẹ̀ríà àwọn bídíà ni a fa orúkọ ọlọ́run ó ń sún náà yí fa orúkọ ọlọ́run èyí máa wí orúkọ ọlọ́run sàtún ti gbọ́n kan ní torí pé wọ́n pe máa fa yá àlá àì fa yá àlá òun ní súnà nàbí sallallahu alaihi àmọ́ ṣe yá àlá òun tó bá ti ti bá ń fà á wọ́n ti fa nọ́mbà nù ọ̀dẹ̀ ti nọ́mbà nù sẹ́ríà ya ayo aladina aman alimanu billah tanwi o ti wa bere wipe bo ba tin se ya allah ton wipe ya allah o gboro pe ya aya te o o ya pe nkan mi o ye adua ton se ya ti won fi an lo ya iyakuya ti me ya jakijaka ya ii ya ụkọ ya ìlú ya sọ̀mọ́dá ya ìlú gbogbo àwọn ó kọ́ra yìí tó bá ilé bọ́ ẹ̀ èsè mùsùlùmí ò tó ló gbogbo ya tó bá ti wà wo ti mẹ́lẹ́ yẹn tí ọba ti jórúkọ ọlọ́run yí sá fún ẹni tí ó rí ààwẹ̀ gbà ààwẹ̀ tí gbogbo ya tí kìí bá ti ya Allah tí kìí ya Rahman tí kìí ya orúkọ ọlọ́run الإيمان بالله a ní gbàgbọ́ sọ́rọ̀ wọ́n màláìkà sí a ní gbàgbọ́ sáwọn màláìkà a ní gbàgbọ́ sáwọn màláìkà wípé wọ́n ń bẹ kìí ṣe fake ẹgbẹ́ bá wọn kan ti ròyìn coronavirus wọ́n tún dá òtù dìísẹ́ ẹlòmíín dá òtù dìísẹ́ pé kò sí coronavirus ẹlòmíín dábàá màláìkà gan pé wọn ò sí kódà ẹlòmíín sọ́ọ̀sì bẹ́ẹ̀ sí pé ọlọ́run ò sí subhanahu wa ta'ala ndị ọba rí yà ní ọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí yà ọba jẹ ti wọn níbi tẹ́lẹ̀ wọn lè dé wọn ìgbà tí kòrónà bá mú ọmọ tàbí ó mú ìyá mú bàbá mú wọn náà yọ àgbà pé ah mi ò tí ẹ̀ mọ̀ pé ń bẹ̀ bọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa dá màtìrí mi alágídí orí náà wa ẹni tí bá rọ̀ tí àdídà nabi bí àrí sọ́nà tó wọ̀sẹ̀lẹ́m tó bá rọ̀ wọ́n ló sórí rẹ̀ o torípìlẹ̀ dídà àwẹ̀ lẹ́yìn ni ìyàwó ni wá ṣùgbọ́n Kùránì ni wọ́n máa rọ̀ wá ọ̀rọ̀ ọlọ́nà ọ gbogbo àti gbogbo nǹkan tọ́lọ ń sọ kalẹ̀ ti fi tíra wal yawmil akhir wa rusuli ọgbà gbogbo àwọn òjìṣẹ́ jọ gbogbo àwọn òjìṣẹ́ ọlọ́run ọba láì yọ kankan sílẹ̀ ọgbà àwọn ọgbọ́ òjìṣẹ́ ọlọ́run nìyàn ó sì máa bọ̀wọ̀ fún wọn ẹlẹ́ẹ̀karùn-ún wal yawmil akhir nígbàgbọ́ sí pé hàn tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó dìde lọ tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ yẹn ni pé kìnnì kan bẹ lẹ́yìn ìta àwà yìí ayé kan bẹ lẹ́yìn ìta àwà yìí tó gbé ayé eléyìí mì kálú ayé kan bẹ lẹ́yìn ìta àwà yìí tí ò sí rọ́mbẹ̀ ayé kan bẹ lẹ́yìn ìta àwà yìí tí ò sí mọgbọ́n níbẹ̀ máa ayé kan bẹ lẹ́yìn ìta àwà yìí tí kálukọ́ gba ó nígbàgbọ́ pabambari ẹ nínú ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tó láàkì àwa Yorùbá òun náà ni wọ̀túbù mí na bèlè kọ̀dà ọ̀fẹ́ pàdé Ramadan nígbàgbọ́ sí kádàrá o ọ̀fẹ́ gbà àwọn Ramadan ọ̀fẹ́ rí gbà gbà kádàrá gbọ́ kádàrá ẹsẹ̀ méjì ló mú wáyé kádàrá rí ọmọbẹ̀ lórílẹ̀ ayé kò sí ọ̀nbẹ lórí ilé ayé kọ̀tẹ́ tí ò ní kàn ọkàn ju àwọn lọ ọwọ́ àtàyé ọ̀wà ní rí tọ́bà ọ̀tọ́ jẹ́ kádàrà tí ọ̀tẹ́ ọlọ́run bẹ́ èyí sọ máa dámà nìyẹn bàbá rẹ̀ àgbàtítà náà bí ádámà àríṣọ́ràtò wàsàlám ó náà rí òjíṣẹ́ rẹ̀ tó tẹ̀lé lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ah bàbá kádàrà tó jẹ́ bànújẹ́ ìyá bànújẹ́ ọlọ́run bí ká nẹ́bì sallallahu alaihi wasallam irú ìmáìlì wọn wọ́n ń gbé káàkiri tó ẹgbẹ́ dáadáa nìkan lọ́fẹ́ máa expect gbogbo gbà èyí tí mùsùlùmí dáadáa ọyẹ bá ọmọ rí kí ni anytime tó bá wá ọlọ́run ló mú wa ṣùgbọ́n ẹ̀rí yóò bá ìkíní kan bá ti bá yàn tí ọ̀dà báyìí ọlọ́wọ́ ayé ń lónìí nígbà tí mo ra káà tí mo èyí tí ọlọ́wọ́ ayé ti pé nígbà tí mọ́tò ẹni tàbí tó tára rẹ ọ̀yá tàbí kíní kan wà tí ọ̀pọ̀ sí

àfi kó tún gbogbo ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà èdè sókè ẹ̀mọ́ ń sọ fún wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam hadith Abi Hurairah ó ní ànábì sọ wípé man sama Ramadan ah ẹni tọ́lọ wọn bá pé kọ́ wà láyé tí Ramadan fi dé sọ́ọ̀mọ̀ tọ́wà gbà náà ìmánàn ìmánàn ah géètì tó gbà wọlé tó ọba gbà àwẹ̀ náà ní ìmánì tí ọba ti sí ìmánì ń bẹ̀ ò lọ ìmánì anábìwé ń bẹ̀ táwẹ́ gbogbo tẹ́ta àwọn àmà sí inú àwẹ̀ náà gbogbo ẹ̀ náà ni sọmọ ìmánì sallallahu alaihi sí di ìyẹn mọ́ gbára lógi tí gbogbo gbàgbọ́ta wílẹ̀ kan náà ọ̀bà títí nù gbèsè ayé rẹ ọkàn ti wàhálà lásán anábì àárí sọ́látù wọ̀sá ó ní mọ̀ nǹkan ọmọ Ramadan ẹ má kí sọ́látù tarawí tó kírun òru ìrun alẹ́ táà máa kí lásìkò tó yẹ kí a máa sùn bí yàn bá sẹ́sẹ̀ jẹ́ nìtán ìrẹ́ ẹ̀yàn ni àbíkì rẹ̀ yẹn ìrẹ́ ẹ̀yàn yóò rẹ̀ èèyàn ti ara yóò rẹ̀ èèyàn ní ẹ̀mí pé jẹ́ ọba ti kí ẹ́tọ́ bá rẹ̀ ìkọrí masalasi kì í dẹ̀ sí ìrùn mẹ́wàá wákàtí méjì wákàtí náà tí gbogbo wàhálà iná ọlọ lásán ni alábìnrin ẹ bá kírun lóru nínú oṣù Ramadan ìmánan pẹ̀lú gbàgbọ́ ní o tí ọba tí gbàgbọ́ kẹfẹ́ fàtà wí ń bẹ́ ọ̀tàn rẹ̀ ẹ̀tún a tún ní Ramadan òru kan tó jẹ́ òru ọba àwọn òru ayé òun náà ni Laylatul Qadr òru Laylatul Qadr ànábì máa so Laylatul Qadr náà máa ìmáni àti gbogbo àwọn arádáradá tí a máa ń fi Laylatul Qadr sí kìí fi ṣẹ̀rí àyìn àtàwọn èèyàn kan ti wàhálà lásán ànábì ní man qama Laylatul Qadr ìmánan ẹn bá ọgbọ́dọ̀ jẹ́ sí pé ìgbàgbọ́ dáa kì fún wa mẹ́fẹ́ fáyìn ọgbọ́dọ̀ wà nínú ògbèjì ayé ọjọ́ ká fún yẹrẹ ò rẹ mùsùlùmí lọ́kùnrin ní tó fi pàdé Ramadan nọ́mbà wán oní ẹ̀nìgbàgbọ́ rẹ̀ tawhid yẹ tawhid rẹ̀ ò tó dáadí àbí hẹ́gẹ́hẹ́gẹ́ lọ́wọ́ rẹ̀ méjèèjì wà ní máa iman wòlé ẹ àkókò tó yẹ kọ́ járe má tún fi àsúrọ̀ pàdé Ramadan lọ́dún yìí má kọ́ mọ́ bá ti sòfò tán ẹ̀ àbáwọlé ẹ ẹ̀bá ló fi kọ́ bẹ̀ tàlá àfá ń bẹ́m̀bẹ̀ tàlá ti torí pé tí fi ní lọ́kàn balẹ̀ ó náà ni Allah subhanahu wa ta'ala tí ó tún fi lè ń pàdé Ramadan ilé iná ni bó ti sí lọ́dún tọ́lọ nìyẹn ó tún fẹ́ bá pàdé ó sì máa dúpẹ́ bó sì kú láyé tí ó tún fi lè ìpàdé Ramadan ilé iná ni má fi pàdé ẹ̀ o yára ẹ̀ o èwo ló ń lò fún rẹ̀ tọ́lọ ló ń lò abomi ló ń lò omi ló ń lò ń bẹ ọṣẹ ní lò ń bẹ tùràrí ní tọ́lọ̀ ló ń lò tọ́bá jẹ́ sí pọ́lọ̀ ló ń lò kú jẹ́ òkú oríire ọba jẹ́ sí pé omi ló ń lò àbùsádì ló ń lò ọ̀sẹ̀ ló ń wẹ̀ gbogbo nǹkan tí ọ̀gá ló ń lò tètè má fi lè ìpàdé rọ́mà lọ́nà tọba serious ọlọ́mọba sọ pé yá ayọ́ alẹ́dínà ámánù ẹ̀yin tẹ́ ẹ̀lẹ́bọ lẹ́rù ni mọ̀ ń bá sọ̀rọ̀ pé kú sí bá ẹnba lẹ́bọ̀ lẹ́rù tó bá gbà kọ̀ lẹ́sà kankan tí ó gbà ó ọlọ́run ọba à ń bè ọ́ bí tá a dá sí ọlọ́run jẹ́ àmà dá síwájú sí mẹ́ bí tá a kù sí ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wá sí wàá kí o dá wa ní alhamdulilayi